أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń الله وبعلا ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ olùfẹ́ wa olùṣìpẹ̀ wa alfáwa àgbà nabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kúmọ bá nábi náà tàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ a ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa tàwọn alfáwa tàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà olùmọ́sá fàmílẹ̀ yíwa kó láyàtà lókè àmà tí a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ láti mọ́tò ti ṣáà lójú ní Riyadus Salihin báàbù tàbí bẹ́ẹ̀ ni báàbù wujubu sọmọ Ramadan lábẹ́rẹ́ àbí àtìkà ọ̀rọ̀ nípa zaka rákàtán báàbù 217 bẹ́ẹ̀ ni báàbù wujubu sọmọ Ramadan síbẹ̀ náà ni tó ní ìdíkàkà nígbà láti pàṣẹ gbà Ramadan tẹ̀lé ọ̀ 1215 lábẹ́rẹ́ fifteen àmọ́ akọ̀ka wọn àyà síwájú ẹ̀ náà báàbù wujubi sawmi ramadan báàbù ọ̀ranyàn àwẹ̀ ramadan وبيان فضل الصيام وما يتعلق به àti àlàyé nípa àwọn ọlá tí ń bẹ fún àwẹ̀ ní tó bá súnmọ́ قال ọlọ́wọ́ bá sọ báyìí pé yá ayọ́ lẹ́bí ilẹ̀ àmọ́nù kùtìbà aléìkùn síyàm ẹgbẹ̀ gbọ́dọ̀ wá sí àwẹ̀ lọ́rọ̀ ẹ̀lẹ́yìn lórí kama kùtìbà lẹ́bí ilẹ̀ min kọ́blikùn bá ti ṣe lọ́nà tó sọ́jọ́ ilẹ̀ kawulẹ̀ ìtẹ̀ àṣẹ́rù ramadan inú sọ ramadan lẹ́bí òun zìlà fi ìkùrán èyí tá a sọ kùrán kalẹ̀ fún bẹ́ hudan linnas ẹjẹ́ ìtọ́jú kọmìnìyàn ubayyinati min alhuda àti àlàyé tuntun náà والفرقان أتنتين يا ودلو أتيرة توتو من شهد منكم الشهر أنت لو مالك أسوية سجوة فليسمه قوي أكباوي من كان مريضا أنت بانساره أو على سفر نعبوه لرين يزول فعدة من أيام أخرى قطع كوجميك في سفرة أما الأحاديث فقد تقدمت في باب الذي قبله نقع حديث أقول لك وسوان باب سواجوه 1115 hadith 1215 وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وسيدنا أبي هريرة قل لي سبحانك به قال الله سبحانه وتعالى جل وعلا قلنا ما تتبع لبطن تقع جبال سبحانك كل عمل بن آدم له إلا الصيام gbogbo ṣe ọmọ níbi adama ti ẹ ní àyàfàwẹ̀ nìkan fa inna olè wa ana agbèrè bí bí mo láwẹ̀ ìmọ̀lẹ́ sẹ̀sán rẹ̀ wò sí yá mo jùn náà àwọn tí a rí yẹn gàgá ni tí ó bí yẹn lọ láti máa wẹ̀ ṣe láti bí yẹn láti wọ́ pọ̀nù náà fẹ̀yìdà ولا يخصب ولا يسخب كما هو سلقا فإن سبأوا أحد تلك ما بو أو قاتله أبطوا باجع فليقل إني صائم كل من باوي والذي نفس محمد بيدي مفلن تيامي محمد بلاي الورا لا خلوف فن صائم أونو ينوالاي أو لاوي أتيب عند الله من ريء المسك ملو وبجوه turare al-miski lọ lisa imi farhatani ẹni bá ń gbá rẹ̀ ó ní ayọ̀ méjì tí ó yọ ìfúráwò ma tí ó yọ méjì ìdá aftara fariha ìsìkìrìhì tó bá fẹ́ sínú inú rẹ̀ ó dùn pẹ̀lú ẹnu tó sí wọ́n ìdá laqiya fariha bi sawmi tó bá padà ọlọ́wọ́ bá rẹ̀ inú rẹ̀ ó dùn pẹ̀lú àwẹ̀ imam buhari àti muslim gbàdé وهذا لفظ برواية البخاري عبارة أموي إمام بخاري وفي رواية له نبع إمام البخاري من رواية يترك طعامه ومن يفن جلاله لصن رمضان وشرابه أفلم لله وشعوته النفس فيها هو من من عجل نفسك من ربع الصيام لي علم الله وانساه وأنا عزي به إمام بما أتسر ولا حسنة بعشر أمثالها أو شيء قالوا لا دا ما وعفون قبوزي بشري وفي رواية المسلم إن بوات إمام مسلم كل عمل ابن آدم يضاعف بقوشي وما نبي آدم أما لقب لقب بني الحسنة بعشر أمثالها إساري كان تامتني إلى سبعة إلى سبعمائة ضعفا أما لقب بسمرة times قال الله تعالى أنا أضبعك إلا الصوم أفاول فإنه لي وأنا أجزي به إبموني مما أسيب سساري يدع طعامه يدع شعوته وفي انتني فاتي يعوري وفي لعبي قوري وطعامه أتنجري من أجل نترجمي بسائم فرحتان انتبه بابا وإني أعجبك جيو يوم فرحة عند فكره أيو تبابتين وفرحة عند لقاء ربي حتى يتبقى اليوم وبارك لا خلوف فمه تجداج ورو نور أتيب عند الله من ريء المسك قلت مولا وباجو تباري المسك له وانت من 216 وعنه أي أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم من أنفق زوجين في سبيل الله ينادي في أبواب الجنة أنت بعنا إنكابيج تبعنا إنكابيجي أبنا أولي سكونا وانا رميجي أبنا فيك كان كوبي ميجي كالي ليوغا أكواتابو كالي أولا قال جنة وانت يا عبد الله هذا خير يوارو ربا أوري كلام بك على سماعي من كان من أهل الصلاة دعي من باب الصلاة إما كنوا لا لا أموك لا تنوانا أما كنوا كنوا من كان من باب الجهاد دعي من باب الجهاد أنا أكوي ما سجهاد وعلى فسي وجوانا ومجاهدون ودقوي من كان من أهل الصيام دعي من باب الريان لما باب لا لا وجوانا ريان ودقوي من كان من أهل الصدقة دعي من باب الصدقة إلى سعراء الناس في باب ومسؤول سعراء قال أبو بكر رضي الله عنه أبو بكر قيه بأبي أنت وأمي ما يجبان الدين يا رسول الله ما على من دعي من تلك الباب من ضرورة سو سيدي كوي إيه؟ لا لو يوم هنا إيه؟ كوي بقول يا كوي كواليفاي نوكي فعلوا دعي أحدكم من تلك أبواب كلها سوى لما كوي نبغى ولا كوي قال نعم بيني وارجو ان تكون منهم ذلك ووانوا ووانوا نريد ووانوا متفق عليه امام بخاري قال ابن سيوا بغبا ولا كشير نور ما كنا بكر صديق قالوا كما ثلاثه ولي اربع وان تابن توران سبنتين وان سعد بن سعد رضي الله عنه قال ان في الجنه بابا يقال ريان ان الجنه لكم كواتون بن ريان يدخل به الصائمون يوم القيامة أما باوي وبالكم الريان ولين يوم القيامة لا يدخل به أحد غيرهم أني كنت بيودا فما يقال أين الصائمون وأنا أما كيلو كيلو أما باوي باوي عفوا أما باوي باوي فيقومون وعددي لا يدخل الجنة أحد غيرهم أني كنت بيودا فما كان فإذا دخلوا أغلقوا ثم جوا ti wá ولم يدخل منه ti لكم ràmíẹ́dẹ́ kọlu متفق عليه إمام àdáni kan gbàgbẹ́ lọ́wọ́ ní ma muttafaqu alayhi imam أبي سعيد الخدري رضي الله عنه انقل سنة أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فيش رجبائك ما من عبد يصوم يوما في سبيل الله kò sí ẹrú ọlọ́ọ̀bá náà tí ó gbáwẹ̀ ìjọ kan péré tuntun ọlọ́ọ̀bá ilá bá adàlọ́ọ̀bẹ̀ dáríkà yóò wọ́jú àwọn amìnira sábà èèyàn àkọrífà ìfikọ́lọ̀ gbérú ẹ̀rí bẹ́ẹ̀ jìnà síná ní dèdè 70 years dèdè èèyàn tó 70 years lọ́gbẹ̀ jìnà síná mutafakọ̀ aléyìí imam bukatu ní pàdé síwá 1219 wọn àbí orí ọ̀tà radiyallahu anhu عن النبي صلى الله عليه وسلم قال وفينا أبي هريرة المزاين فيه ونجزم بايك من صام رمضان إيمان اكتسابا عندما بقى رمضان قالوا بقولوا له أسنيرة عن ولوبا غفر له ما تقدم من ذنبه أو اهتدت في وجهه وفريد متفق عليه إمام بخاري وبلسوان 2220 وعنه أي أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جاء رمضان رمضان بولي فتحت أبواب الجنة موسى ولقى الجنة وغلقت أبواب النار ولت يعمل لقونا وصفدت الشياطين ولت فهو الشيطان ملك متفق عليه إمام بخاري في مسلم بابي سواه 2221 وعن وآي أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال دجو دجو بزنغك يصوموا لرؤيتي أبرع عويت يوسف وأفطروا لرؤيتي أدي صدوك بات يوسف فإن قمي عليكم تقولكم باب اليوم فاكملوا إلى شعبان الثلاثين كيكا أسو رمضان شعبان وكتاتي متفق عليه وهذا لفظ بخاري رواية الإمام البخاري وفي رواية المسلم إنما رواية مسلم فإن قم عليكم تكون قربة جوار فصوموا ثلاثين يوما كي يقبعوا تاتي gúbí àti kòròkò bá wọ gbábojú ẹ̀nù gúnmà tó bá wọ́kù tó 18 bibles tó 18 باب الجود وفير المعروف وإكثار من الخير في شهر رمضان باب كلمة توري كلمة شهادة كيس يخلق وشيري إنه رمضان وزيادة من ذلك في عشر الأواخر منه كيف تعلقكم لم يوعد غيره 1222 عن ابن عباس رضي الله عنهما وسيدنا عبد الله بن عباس رضي الله عنه قال كان رسول الله عجوض الناس نبي ما جن تترجو بيا لو قلت ما طريق صلى الله عليه وسلم وكان عجوض ما يكون في رمضان حين يلقاه جبريل بس ما ترجو نام من رمضان في جبريل وبابا في بعض وكان جبريل يلقى يلقى يلقاه في كل ليلة من رمضان باني ولا لاني جبريل ما بعد مسلم إذا رسوا القرآن وما في لأن يلقوا القرآن فلرسول الله صلى الله عليه وسلم أجود من بخير من غير مرسلة إشارة صلى الله عليه وسلم تبعد جوابا إما طريقا جواتب تتدير عمله متفق عليه مرسلة في أتب تكون رمضان 1223 عائشة رضي الله عنها قال من عائشة رضي الله عنها تبارك كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل عشر آية الليلة كل وعد به بولبه وتولبه أنا بما ما يجبونني وأنقذ أهلا يرجع ويبيه وشد إذا ولد يقص كتبه أي قد اسمك كما ويوما متأسف ولا جيه متفق عليه إمام بخاري من المعرفة واحد لا رفاه إذا كان شدد لله بقى به تبقى في مجمع وهذا العديد دليل على هو هي مين أرامي إجابة كان وامي وإذا كان وامي الأستاذ نعم أنا حديث تو عايز كما عليكم وشيري إنه ما بين رمضان نعم باب سورة 19 باب النهي عن تقدم رمضان بيوم بصوم أو بعد نصف شعبان باب توقف وقت باوي kókó ramadan kọ ọjọ́ kan káwá gbá rẹ̀ lẹ́yìn ìgbà tí iṣẹ́ abáwa títí méjì ilẹ̀ mẹnu wọ́tẹ̀lá obi ìdìmọ̀ àkọ́bùlà ẹgbẹ́ ní bàbọ̀ síwájú bẹ́ẹ̀ àwọ̀wá afọ́ka àdátẹ̀lá ọ̀bẹ́ pé sì sí ti ẹni gbọ́mọ̀ gbàwé rẹ̀ tọ́ọ̀zẹ̀ pẹ̀rẹ̀ láwọ̀ bí n káàná àdátà ọwọ́ sọ́mà sọ́mà monday and thursday ọwọ́ àti dédé sàmùrùmbẹ̀ 1224 وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال وسيدنا أبي هريرة مثل يوسي لا يتقدمن أحدكم رمضان بصوم بصوم يوم أو باسم يومين أن يكون مي غلط باوي síwájú ramadan tí ọjọ́ kan àbọ́kọ̀túnlá àbẹ́kọ̀ọ́lá àbọ́kọ̀túnlá kí ẹ máa gbàwẹ̀ lónìí kọfàmù إلا أن يكون رجل كان يصوم صومه نقول من أتباع يتيري توزي فرايدي أو أفريدي فليسكن ذلك اليوم قبع وجهه متفق عليه إمام بخاري بن أبان سواه وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا تصوموا قبل قبل رمضان اما بعد رمضان قال قولوا لي صوموا لرؤيتي ابي رعوه ما دي رسل وعثروا لرياض أن يسلم واجه الرسل وإن حلت دون أو غيابة تكركوا صحابة وتقلوا بابا ولي تبقبرون فاكملوا ثلاثين يوما أكاو كاوكو كوي تيتي ديس رواه الترمذي إمام الترمذي بالإسراء وقال حديث حسن صحيح وذلك حديث عظم صحيح إمام الترمذي لما لقوله حسن صحيح ربما فاعل يقول تاجي عديد وجاء حسن والبعديث حسن àgbàmúlò jẹ́ sọ ìrọsùn kí ló fà àyẹ́ ẹ̀fọ́ àrí ìgbà wọ́n rẹ̀ náà bẹ́ẹ̀lẹ̀ kìtù wà ní àbí dẹ́lẹ̀bìlà tí ìwúrí ẹ̀nà ọwọ́ wá lọ́dọ̀ àwọn ìlúmí pé hassan lọ́gbà wá yóò ní eléyìí ọwọ́ lánàá hassan ọwọ́ bá يعني حديث حسن صحيح أما فعل يقول تقول حديث حسن وبحديث حسن تقول حديث صحيح وبحديث صحيح أما هو أبع لنا حسن قلني صفة وتنس حديث إسناد يعني صفة حسن قلني صفة صحيح قرآن فيها في ككالة إيوة أنا ويقول إيوة والله إنما تقول لي لكن كلمة أسئلة تكن كان وصي نعم كلاوي magini الإمام توسيس عن أبي وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله إذا بقي نصف الشعبان فلا تصوموا في شعبان ما تكون مجي أما باوين ما تكون باوين دولي 14 15 إنه سورة شعبان أما باوين ما تكون مسلمي أه bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àfá رواه الترمذي وقال حديث حسن الصحيح الإمام مسلم بن عبد الله ليس وعن أبي يقظان وعن أبي يقظان أما بن ياسر رضي الله عنه قال من صام رمضان يوم الذي يوم من صام يوما يشق فيه الذي يشق فيه فقد أصعب القاسم ẹni tó bá gbá òjò tó bá ń sèmi bí àwẹ̀ bá àlàbí àwẹ̀ bí ó sáwẹ̀ ọlọ́lá ẹni abẹ́rẹ́ mẹ́ta àmúkú tó bá gbá òjò yẹn and that ó ti sẹ̀bẹ̀bẹ̀ kọ́ọ̀sì ó di eyín wọ́n ti sẹ̀bẹ̀bẹ̀ kọ́ọ̀sì mo ti sẹ̀bẹ̀ wọn bá lò yóò rọ àfọ́ ní pàwákíwò ṣé adam inú afáàtì inú orin tí wọ́n kó jọ nínú فواكه ساكتة الكريم يقبل تائبا أتاه أراه لا يعاف باتا من تبع رسول الله لديه كن يبدأ وعبدو أنت من تلم وعني ويتبول ألا ترحم يا أخي وعلم أن في جهنم حين من أتاه ثم ما تمرد في الذا مصفد من من أصفى من أصفى محمد أتبع ربكات أقضى جزاه أما يبدو عليه لما ينكف عمو يوسي ودي ما فعلوا فأين تبع قطع النبي صلى الله عليه وسلم من أصفى محمد أقضى جزاه wọ́n tẹ́lẹ̀ pé jábúra ọmọ kọfàr afọ ní orí luna ó ní àmọ́ gbogbo ẹ̀kọ́ wọ́n kà wọ́n lọ́sùn dáwákà àbákan bẹ afọ́jú láti wájú dé àwọn aláàjì láti ọjà níbi tí pàkàtà máa lo ẹ̀dẹ́gbẹ́ kéémù kéémù ní kéémù yónù ọ̀pá ní ọ̀bí lulẹ̀ wákàtí ما يعاف لا باسا من تبا محمد بي قل يا اتب لألا ترحم يا أخي وعلم أن في جهنم سجن من أخاه ثم ما تمرد في اللذا مصفد من أسى مؤمدا أكذا تفضل بيوي يدور وباي نيتا ني ودي أفندا ndé bàbá yà àwọn àjọ rẹ̀ àwọn àti ní ìtàn ògúnbọ́ lọ́jọ́ apàdà àti ní ìdọ̀ àwọn èké àmàbà gbé àmàtẹ̀lé bí mo kí á orí yẹn sórí nù àtẹ̀lé ọba yẹn tàbí dé ìtàn ògúnbọ́ àtàlọ́ lẹ́ẹ̀kẹ́ lẹ́ẹ̀kẹ́ ìtàwónù ìtàfàwónù ọlọ́run kò sọ àná gbogbo àwọn alájò sí lọ rí wa sókótó ni wọ́n wà wọn wọ́n á máa ẹ̀ ìtúkútù àti pàkà bí wọ́n wà. eighty one eighty two seventy one seventy two seventy one seventy two kí ẹ̀ ṣe lọ́rin gbà náà kí ẹ̀ ṣe gbà yín ní ọ̀rin gbà náà ẹ̀ ṣe ń jẹ́ náà ṣe lọ́rin. Ní wọ́n kó sí kan sùgbọ́n gbà náà. Ìwò ìlú o. Bẹ́ẹ̀ wọ́n mọ́ ní àlájí àdúrà ẹkọ́ ní Kàndẹ́fọ́dúnbẹ̀rún ní ìyàwó síyàwó ní ti tí olùtẹ̀lú ní tọ́lọ́ síbẹ̀ ní oníbẹ̀ ní ìṣòtọ́nù. Wọ́n náà kó sáà nù wà. Wọ́n bàbá yẹn gbèsè lọ nílùú bá dé bàkátà nítorí wa rọ̀ nílé àwọn làbẹ́ríkà ó yà tó ní bí ránàbà òsì ètò àpéjùmọ̀ darí bọ̀ wá wọ́n tún dé òdì àfáàdà a tún sí dé eh, òkèkúra hmm. ní alájìbàkú ilé ìgbèkejì lọ́rin nù hmm? Abubakar Bako ọ̀rẹ́ mi ni alikakris mi Abubakar Bako ọmọ wọn yẹ نعم بودي لوني فقد عفى أبا القاسم بقى القاسم جاب لي بني يقال بقى باب يقال رواه أبو داود والترمذي وقال حديث حسن صحيح أذن كل اللي تابع بيس كل اللي تابع بيس ما بيس بيجي لبعوا تواني وقال قطبي وقال أمجد قطبي لكي يقول سبي تابع بيس كل اللي لو سكلبه tí wọ́n bẹ̀rẹ̀ pé àṣepá nígbàpá méjì wọ́n gbà wá ọwọ́ á ní àdé kí lọ́pàá tàbí pé tìrìmìzì ni tí a sọ pé àbúdá ò bóòlù nǹkan àti ayé tìrìmìzì bóòlù nǹkan àti tìrìmìzì bóòlù nǹkan jẹ́ ìwáyà rẹ̀ nígbàpá wọ́n kọ́ bẹ́ẹ̀ ara wọn bọ̀ kálá fún mi. ẹ ṣeun ọ̀kan mi tàbí ma tó gé tírímìdì náà sábà lo oúnjẹ ló sọwọ́ alẹ́gà tí mẹ́rin máa lo gbólóhùn asọ́nà sàáyé ọ̀tá ni ọ̀kéjì ń gọ́ inú èdè lárúbáwá tẹ́ bá ń tọ́ àwọn èèyàn bọ̀ wá tí bá ní dákàlà aliyu wa usman wa ya hamilu wáwọ̀ ni wọ́n wà tírímìdì ọkọ̀ wáwọ̀ wà ń bẹ́ẹ̀ inú di larabawa ní dákàlà aliyu wa umar wa ya hamilu alhadik adikatu abi umar àti usman wọlé ó lè gbé báàgì kan kálùkù báàgì kan kí ló dé torí ló súnmọ́ báàgì wọ́n pé rukban lafdan wa rukban الضمير يعود إلى عثمان rakiban wa rutuban ní pé ní lafzen pé ló ń gbólóhùn wa rutuba àti dẹ́tò olóṣùmọ́ báàgì ni ó di yọ mi ò gbọ́ english bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. possibility ni òun ló wà positive ní kẹta ròyìn. ìjọba òde pọ́lù súnmọ́ àjò àbí ẹ̀sùn mi ègbó ìbùdó wọn ó di àmọ́ ìdílágbá wọn ti máa sọ nìyẹn orin láàrín wọ́rọ̀tùbàn ọ̀dẹ̀ nínú gbólóhùn àti nínú ètò olóṣùmọ́ gbólóhùn olóṣọ̀rọ̀ yóò díye wà wallahu ta'ala alam wa alaikum salam Naam. Naam.

bẹ́ẹ̀ ni ọ̀yẹ́ kó gbà wẹ̀ tó ti gbádùn ó ti gbà ah. nígbà dáa màbí ń gbà wẹ̀ tẹ́kírísì ní aláàmì tí ó lè gbà wẹ̀ mọ́ irú ìbéèrè tó bí lọ́jọ́ tí ìyàwó alájà gbádé lè lọ́ọ̀ mi ni tó ń bọ́dà fúrújì wọn wọ́n alájà gbádé wọn lè gbà wẹ̀ trout Ramadan náà wọ́n kú yìí tí àwọn gbà wẹ̀ mineral tẹ́kírísì alájì gbádùn wọ́n jí mi sinmi díẹ̀ nígbà tó máa gbà àkùsí tó wá kú àmọ́ tí wàá sọ àwẹ́ inú ọ̀bàdàn àwọn ògbádùn tí wọ́n fi kú náà wọ́n sì gbádùn so kò sí pé kò sí bí ìdẹ́tì ní àyà mi ọkàn kò sí fún wọn kò sí ọjọ́ kankan tó bá wọn láyé tí wọ́n lálàáfíà àmẹ́lẹ́ yìí jẹ́ wíìlì sí àwọn aláàfíà kò lè gbà kankan mẹ́ ọwọ́ agbádùn lẹ́yìn ìdúfà kò wá sàn àwòsọ jẹ àwọn ọdún wa dé ọwọ́ àgbà mẹ́rin pé ní wá jẹ yóò sọ mẹ́rin ilé yóò sọ oṣù kẹtọ̀ọ́ yìí náà ọ wà lọ́kì sísan àwẹ̀ dandan kọ́ ní kọ́ tẹ̀lé ra wọn ó lè mọ̀sán méjì méjì lọ́sọ̀ọ̀sẹ̀ ọmọ ẹ̀rọ àdá rẹ̀ ó di wà kó lè bá àgbàládá ní Ramadan, yìí ṣùgbọ́n tó bá sáwọn ẹ̀ padà ó lè mọ́ gbàládá Ramadan yìí mọ́ àbí òun gan ọmọ bóun dùn lálàáfíà bóun dùn lálàáfíà wọ́n gbàwẹ̀ wọn nílá yẹn gbàwẹ̀ so kọ́rin kó lè bá àmọ́ take chance ló fáwọn èèyàn lágbọ́ tó bá ní wọ́n mọ̀ fún yẹn lóúnjẹ gbà míì ó lè mára la àwẹ̀ fún oúnjẹ mọ́ kó lè fọ́n láwẹ̀ lóúnjẹ ní òmù gbalá dá ẹnu Ramadan yẹn ó di yé. nígbà tó gbà tó lè gba Ramadan twenty six náà yóò fara mọ́ náà ni kó máa gbẹ̀yọ̀ kan lọ́sẹ̀ àbí méjì lọ́sẹ̀ ó di yé yín ó di yẹ́ afá mi ó sì lè máa gba níjọ mondays and thursdays yẹ́ máa gbára náà ipé gbogbo iṣẹ́ rọ àkànbẹ́lì inú ṣàwálì ní ṣàwálì ní mondays and thursdays nígbà kò fi wá wàhálà lọ́gbọ̀n láti mondays and thursdays bá wàhálà gbọ́gbà sí ṣàwálì ní ó lé kò sáàdùn ní ṣàwálì lọ sallallahu alaihi wa sallam ìdíje wọn ṣe ni kálábí sábà ara ò díje kọ́ ni wọ́n bẹ́ẹ̀ wọ́n ká sì di ìlú anú àwẹ̀ wọ́n á lè kún sẹ́lá ń wọ́n sì ń lè wọn fáwọn òbí ojú náà owó fáwọn èèyàn oúnjẹ ọdún kẹta ó fáwọn èèyàn oúnjẹ kò fẹ́ ọ̀rá tíráì tí ó fẹ́ lè gbẹ ọ̀kan àbí gẹ́gẹ́fẹ́ tó sùn lẹ́ ààrẹ yìí ẹ̀ẹ́dẹ̀ ń gbé ìgbà ilá yorùbá ó ní jẹ́ dókítọ̀ ní ní ìgbà so kò fẹ́ àìfà ìpéyà oúnjẹ ìgbà kan òun yóò sì ìjọ àdìgbò ní wá kàn sí ní ìgbésà kó máa lọ bí ọdún bíi mẹ́fà ní ìdílé jọ. ọpọ́ ti múra nígbà tó lọ sọ fún nígbà tó lọ sọ fún ẹjọ́ mímọ̀ ń pàṣẹ lọ fún pátó má dára wo ọba fi gbà rẹ̀ ọba fi yíwọ́ ọ̀daràn ọdẹ wọn kó máa tẹ̀lé àwọn fakafaka fatawa o dókítà sọ fún pé o lè gbà rẹ̀ kó fi a rẹ̀ lẹ̀ adínì yusuf ẹ̀sìn ẹ̀rọ ọ̀rùn ju kéèyàn máa mú kàkàkàkà tí ẹ bá ti ẹgbọ́rọ̀ ànẹ́bì yìí ọ̀rọ̀ ìsìláàmù oòrùn sí ànẹ́bì kan láwọn àlèwọ̀n tẹ̀lẹ̀ lè yẹn jẹ́ ààrẹ ló ní kó fi ànẹ́bì sàárà ó jẹ́ òun ní mọ́ ẹgbẹ́ lọ́lẹ́gbẹ́ máa lè jẹ́ síbí olúwa lọ ẹ̀sìn ológun ló ó dáná ó tó wá dé rè àwọn ọmọ ìgbé ẹlẹ́kùn ẹlẹ́kùn nǹkan ó wà rí kí n sàbà ó bá lè gbá ìgbà fi yíwọ́ ó dáná tó wọ́n para rẹ̀ mọ́ ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما الله منه إما قرأي الله بل نعم يلجو أودي نعم امم bàbá béèrè pé ẹni tí inú àwẹ̀ tó kọjá ó láàrin pẹ̀lú wá di àwẹ̀ ọdún ó wà pé tí yóò sì ìrẹsùn ìrẹsùn aboyún àbẹ́ni tó ń bẹ sí ìlọ́wọ́ nínú Ramadan completely ń wò pé ká tó ń bá fi lè gba àwẹ̀ òun lè ráyè pẹ̀sídì ọmọ ìlú ẹ̀mọ́ ọmọ ìlà tó ń bá ti ń kó máa ní ọmọ ẹ̀kún pẹ̀sídì ọmọ ìtẹ́ ti ń kó nǹkan àwẹ́lẹ̀ ìgbà tí pẹ̀lú àwọn ọlọ́ọ̀bá wọn lọ bí ẹ̀yìn àti parí ọdún pàìsọ̀dún káwáyà ó yá ó yá yìí ìlú wa ó kúrẹ̀ gba ṣàwà tí ramadan ti dọ̀rọ̀ yẹn fún wa. ọ̀rọ̀ wọ́n ti fún yẹn lóye kò ní lè wọ́n bọ̀ ramadan mọ́ afáwa abdullahi bin abbas fún bẹ́ẹ̀ àtàfáwa umar bin abdullahi bin umar abdullahi bin umar. ó ti ṣe kọ̀rínù tẹ́sí àbí sọ̀rọ̀ wọ́ àti kọ̀rínù rẹ̀ tá ń yẹ tàbí sọ̀rọ̀ bí ọ̀rọ̀ olùkó jáde bí ọ̀rọ̀ ó ní àwọn sísà lọ sí ibi ilé kí ó wọ́n ní àfáà lè kí wọ́n ní ìmáàmù tí ń gbọ́ sókè mi gbogbo tẹ̀gbìrì rún òkú pé bídà ní ṣe bídà bídà bídà ni àfáà bẹ̀rẹ̀ sí lọ abẹ́rẹ̀ pé kí ló dé ìlọ igbó sókè gbogbo bídà fún mi rí rí rí rí kàní ìbí rí kàní pé àlébí sẹ́lá máa gbọ́ sókè mi gbogbo òun ni ìmẹ́wò dára kútù ní bàdí sí wa ọlọ́run wa bá mi ṣe gbogbo wa mú tíra rẹ wa àtàwà muhimma bàbá bombaz wọ́n bí lọ rẹ̀ pé síbi tẹ̀gbìrì irun jẹ̀láìzà síbi aláàkọ́lẹ̀ ìgbàlọ́ ìdí máa gbọ́ sókè ní àbíwí gbogbo ẹ̀ báyìí ni asúnnà an yarfa yadahu fi kulli takbiratin al-arba li qawli abdullahi ibn umar وعبد الله بن عباس مرفوعا مدويم oni asunna oni asunna sunna tó jẹ́ sunna ni pé kí ẹ máa káwọ́ sí gbogbo takbir mẹ́rẹ̀ẹ̀rin allahu akbar tí bá tí a allahu akbar ibi ma ní tẹ́bí tẹ́bí nù mo ma fọ́pọ̀lọ̀ kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí ní tẹ́kùn kò kò sí bẹ́ẹ̀ kọ́ àbọ̀fọ́ gúnmí sí bẹ́ẹ̀ aláàkọ́lù fún ọgbọ́ sókè mo sì kàkíyèsí ẹ̀ ó di àmá èmi àà ah, tí mo rí ká màmá mú lò tí mo rí ká màmá mú tv nígbà tí àfa adákọ̀ rẹ̀ mọ̀tò sí lọ kó má dàbí àsọ̀rọ̀ mo ń sọ fún kó má dàbí àkó àsọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn àrọ́jọ́ àrẹ́fẹ́ sí ní sòrò ní sòrò ọmọ pé ọ̀rọ̀ máa ń sùn nílọ̀ Yorùbá ní kíkú àwọn ní wọ́n ní wọ́n kò sí ojà ó ti wá kọgbẹ́ ní wọ́n kò ẹ̀rọ mẹ́fà lọ bí wọ́n ní kò sí oúnjẹ àwọn wá oúnjẹ àfọ́dún mẹ́fà wọn rí so bọ́ra sí náà adé mú bọ́ra sí wọ́n mọ̀ sí bí abdulatifo tí a ti rí oúnjẹ di ìsìn wọ́n bá mú oúnjẹ àwọn tí wọn oúnjẹ bá ní àríkànú tíra jẹnáza mùnìtú kan lè mú wa abábọ́ oúnjẹ jẹnáza abárí sheikh abdulayi rahimahullah ló bá mú àdìsí méjì wa òun gan sheikh abdulayi rahimahullah àdìsí méjì yóò dọ̀ ìfún ṣẹ́ọ̀bá nínú tíra àwẹ̀ àkámọ̀ janais nígbà tí ń ka àwọn alama bídà ó nínú bídà alama bídà ní kí ẹ máa dìdọ̀ yìí kọmọ̀ sí hujja inú tíra yẹn náà ní ṣe àgbájọ pé inú àwọn alama méje ní ṣe àbùbáníwá tẹ́pẹ́ tó wá ti rí yìí báyìí láì ti wàhálà ọmọ fi lè bídà rẹ̀ inú ẹni pé àdìs bá ọdún yẹn abúlásílẹ̀ abúlásílẹ̀ àṣìlì nù abúlásílẹ̀ ojú wa játọ̀dọ̀ màálímà wa kó màálímù wọn ká tó gbọ́n kàtó ìwé wọ́n níbi nìkan wọn máa ṣe bẹ́ẹ̀ ní mẹ́ríkàsì ee ní nǹkan ṣe bẹ́ẹ̀ nù ọdún yẹn àbíwọ̀n náà máa ṣe bẹ́ẹ̀ afá kàbírù àbí kílódé ọmọ ṣe bẹ́ẹ̀ wọn á lè kún sàlám tó nà. Thank you wọ́n mú ọ̀rọ̀ tí ó kan tí ẹ bá dákẹ́ ibi òótọ́ tó yẹ pé kò sí ẹbí ọ̀hún ṣe fẹ́ mú òótọ́ àfi ó lè mú ìyàwó náà ó di rápẹ́lẹ́sì ọ̀rọ̀ dàrú ìwọ́sìn mú òótọ́ máa ń wọlé rí wọ́n sì mú tán ọwá dákẹ́ wọ́n rí kí ìyá jẹ́ ẹni tó lóòótọ́ lọ́wọ́ ó lè míyàn jìjì ọdọ ọlọ́ọ̀bà ó di bóṣe rí nìyẹn ó gbọ́dọ̀ ẹbí lẹ̀mí ibòmí èyí lọ́gbà àbíkọ́ dákẹ́ tó bá sọ̀rọ̀ kó fìyà jọ àbíkọ́ dákẹ́ àti ìdàbí ìdàbí فإن لم يجد بقلب ذلك أضعف الإيمان ní gbogbo àwọn ìtọ́lẹ̀ jùlọ ìmẹ́ni kò sọ pé yóò wọ̀ná ó di é mùsùlùmí ní wa alaikum salam àmìlà naam oríṣiríṣi àwọn àfáà ni wọ́n sọ̀rọ̀ lórí inú èmi ní èdè ní paramọ́ ní pé pé ká má ṣèdájọ́ kò dá ká ṣèdájọ́ lọ́wọ́ ara wọn pé kò sẹ́ni tó ní ẹ̀tọ́ láti fi iná jó èèyàn lẹ́yìn ọba tó fi ẹ̀dá iná tọ̀ nínú ilé yìí àfáà náà sọ pé gẹ́gẹ́ bí olórí ìlú náà sọ báyìí pé kó bẹ́ẹ̀ tó ń sọ́pọ̀ tí wọ́n ń pè àwọn àfáà kan jáde kára pé àwọn tó padà búra yìí tí wọ́n jò náà kò ní rálùkẹ́ náà hmm. wọ̀. gbogbo yá ẹ̀rí wà fún un. àbí ó ti wá fún àfọ àwọn èèyàn tí lórí ayé kódà dèbọ́ra má bu ànábì sẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ kan jẹ́ àtàwọn jẹ́ ojú ra wọn náà ẹni kẹ́kọ̀ọ́ sọ ẹni tí ó ti kú tálẹ̀ bí ó ti pèpọ́ máa ná ọgbẹ́ wọn náà nínú àkídà alùsọ́nà lẹ́sẹ̀ mi alùsọ́nà تعيين الإنسان بالنار أو بالجنة كسين أكيد أهل السنة والجماعة كو في كل لبجة وماناني هي لبجة وما الجنة توتوبة أنت بقى هو باش وفيكو وما الجنة أنت بقى هو باش وفيكو وماناني مما قولي كتاوى MSC كل لوري كو in the 80s pé ìdájọ́ ọkàn mi àmì náà sì ń jẹ́rìí sí i pẹ́ni bá kú ní mú mi ni kò sẹ́ni tó lè mú wọ̀nà dájú ọkàn mi sọ wípé àmì náà sì ń jẹ́rìí sí i pẹ́ni bá kú ní káfìrí iná ni yóò wà gbọ́dọ̀ run ìnàkọ́lbí yẹ̀kúlù lè sáà ní ìsọ́dìkú annaman mata múmina lè sàfihàn rí yúrọ̀dù ìnàkọ́lbí yẹ̀kúlù lè sáà ní ìsọ́dìkú annaman káfìrá wà fi náà rí yúrọ̀dù orin yẹn ti tẹ́kì ilẹ̀ 80s àmọ́mọ́ láìkò ní ẹjọ́ pé aláàkọ́ kìí ṣe nẹ́sì kòránì kìí ṣe nẹ́sì àdéhìí àmọ́ àkéde àgbègbè ní sọ fún wa àkéde alùsùn náà jẹ́mà ni bí orin tí wọ́n tún máa kọ́ ńgbà kan pé lágbàjì wọn pé lágbàjì kò sí pé wọ́n lùlù mbẹ̀ lágbàjì pé lùlù lágbàjì kéwú ni wọ́n ké ayé lùlù lágbàjì kéwú ni wọ́n ké agbájú máa lùlù wọ́n tún máa kọrin sọ pé lè dá lè kẹ́ àti iná tọ́ dá lè dá lè kẹ́ àti iná tọ́lá ọlọ́run ti ma wá tọ́ ma dá mà ó wù lè àti iná tọ́ dá ó di eyín àmọ́kọ́ wọn lábájá ọmọ náà ni no alùsùn lè sọ báwọn àti dínà sí ìgbàkọ́ bá kúrò báwọn lóko bí abúláàbí ní sọ ni wọ́n ما عدنا عنه ماله وما سيصلى النار على الجولة أودي سيصلى النار ذات العدل أودي مزرين